surprise jẹ́ pé orí mi alive àbí ah. mo ń lé ikú sí ẹ òun léjò sí mi wọ arábìnrin jẹ́jẹ́ kó yẹ ẹ pọn àgò tó ń mì ni ó kàn mí lásán ni ó lè jábọ́. mo rẹ́ni kejì mo wá jẹ́ kó yẹ wípé ẹni tó bá yára báyìí ní ogun gbé. Adékun tó bá ní kan mẹ́ni ọ̀dà lọ́ọ́ máa mú jóná ó máa ń pera lọ́kùnrin máa jẹ́ kó yẹ wípé ọkùnrin yẹ̀bùyẹ̀bù ni ẹ máa fi àdúrà obìnrin hàn ẹ ìwọ ta ni. mo ní kejì kó tó fi obìnrin hàn máa jẹ́ kó yẹ pé ọkọ inú ilé ni mo jẹ́ mo náwó sí ẹ lórí uh-huh. máa fi tọ́. Ah! alàgbà bí a ṣe lálàá yẹn gẹ́lẹ́ nìyí ṣé rí wọn máa ń sọ pé tí ọmọdé ò bá débi ẹrù ní ẹrù oníbà o òun ló gbé wa déwájú yín alàgbà. aláwọ̀ ìṣẹ̀ṣẹ̀ aládìpá ti ara wa nípa ohun tí ẹ̀rọ kẹtọ sùn aládìpá ti ẹ̀mí wa èyí tí ọlọ́run bá fẹ́ kọ́ sí ọ̀gbìn ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ ká gbàdúrà jẹ́ gbogbo àwọn jésù kristi ìwọ jésù kristi michael mọ ọlọ́run ló túmọ̀ ọ̀rọ̀ àwọn ọmọọṣẹ́ rẹ̀ níwájú rẹ̀ wọ́n béèrè tó lọ lójú lórúkọ jésù àwọn tó tọ ìmọ́lẹ̀ sí ìbò tó dàbí òkú òun ẹni mú ọlọ́run tó tọ ìmọ́lẹ̀ sí fi rèé rẹ̀ yọ wọn dára jésù olúwa. àwọn àwọn àwọn méje sí olúwa. Halleluja, halleluja, halleluja, halleluja, halleluja, halleluja, halleluja. Ẹgbẹ́ náà ló kọ sí mi lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ tó sọ fún mi. Bíbí aláti ẹlá ó dúró lórí ohun tí ẹ̀ lọ. Ìlú ọkọ ní olóńgbàlá náà. Darling, Julie ti ń tàn rò ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pásítọ̀ yìí kọ́ tá à ń rò nìyẹn. ẹ jáwọ́ ẹ ń rìn kọ́kọ́ lórí àti gba olùrànlọ́wọ́ bí ọmọ ọ̀dọ́ nínú ilé yìí èyí wá ń jẹ́ ìbẹ̀rù fún bóyá kẹ́ ẹ gbà àbí kẹ́ ẹ gbà. bẹ́ẹ̀ ni àdàpọ̀. bó ṣe rí náà ló ṣe sọ yẹn àìgbà wà bíbélì jẹ́ bóyá yẹn. ẹni tó bá dúró dúró dáadáa kí wàá ní ká sọ nípa tẹ̀lé tí kò dúró rárá ó ní ẹni tí ní ẹ̀bá ń dùn ó ní kó gbàdúrà ẹni tí ní ẹ̀bá tó bàjẹ́ ó ní kó gbàdúrà eh, àdúrà lẹ nílò eh, pápá kẹgbẹ ẹ̀mí ọlọ́run láàyè nínú ayé yìí àti nínú ilé yìí. Um, darling nípa ọ̀rọ̀ àjọsọ tiwa ni. Eh, ọ̀rọ̀ àjọsọ tiwa èwo ń bẹ torí ọ̀rọ̀ tá a jọ sọ pọ̀ yìí tí o bá rí fàṣìn sìn sìn gangan o ní kó sọ. ẹ nà pé kí wọ́n máa ṣe mí nìkan lé tó bá travel or anything ìgbà tí mo dẹ̀ rí bíọ́lá mo bá sọ báyọ̀ sọ pé ó wà òkè. ìgbà tí mo dẹ̀ lọ sọ́dọ̀ girama lẹ́nu mo bíọ́lá mo dẹ̀ sọ pé tí o bá rí bíọ́lá. lọ́lá báwo ni jàre. mo ò kì í sá ẹ kú ọjọ́ mẹ́ta sá. báwo ni ṣé journey was stressful jù. àtọ́ sá. don't worry Obiola make yourself comfortable. All right, sir. feel at home ilé nílé ẹ o ní problem rárá. Um, in the meantime darling yes, please um, jẹ́ kí n rí ẹ for a sec. ẹ eh, ẹ eh, eh. ok dẹ mo ń bọ̀ kí wàá You mi kí o lè wẹ́lẹ̀ tẹ̀ tó bá fẹ́ mi ṣe àbúrò ẹ̀bà yẹta yọrí sí bàbá rẹ̀ bẹ́ẹ̀ Darling, I, I, I don't understand. Bẹ́ẹ̀ wàá ṣàlàyé fún mi, ẹ kí ni túmọ̀ eléyìí? Baby girl, I, I, I, I, I find it very difficult to understand what you are doing. Maybe when you explain to me, maybe when you explain to me, maybe I understand you. Kí ni túmọ̀? o ò sọ fún mi you didn't take permission from me wípé fẹlẹ ọmọ àbúrò ẹ wá láti ọ̀dọ̀ grandma o kàn mú wá sunlé wá bá mi on whose decision i don't like that at all i don't want that. oh darling ìṣubú mi àti ẹjọ́ lọ sọ́dọ̀ pásítọ̀ ni ó dé gbọ́n nǹkan tí pásítọ̀ sọ wọ́n ní nǹkan tó bá ti wá sí wọn lọ́kàn láti ṣe nìka ṣe ah, èmi dẹ̀ fi wípé àbúrò mi ó sì bẹ́tà ó sì save ju ọmọ ọ̀dọ̀ tí mi ò mọ́lé tí mi ò mọ̀ náà ẹ̀ and you know the funnest thing mi ti ẹ̀rọ lọ́kàn rárá nígbà tí màá fi kúrò nílé ìgbà tí mo dé ọ̀dọ̀ mọ́ mi mo kàn nílò pé Abíọ́lá ah, rèé kí kúkú máa mú bọ̀ náà ni ok mo mọ̀ pé mo jẹ̀bi for not informing you but mi ò plan ẹ̀. darling please no. darling please rárá tó bá máa gbọ́ tèmi I don't want a third party in this house it is me and you. ah oh, darling Biola is not a third party she is one of us sí spiritually mo mọ̀ wọ́n jẹ́ kí n lọ gbọ́mọ ọ̀dọ̀ kan wá sílé tó yẹ kó máa lẹ́mìíkẹ́mi náà you just see her as your own sister wọ́n sì ká sọ pé yín sister Tóyìn ìyẹn àbúrò ẹ̀ ká sọ pé wọ́n wà nítòsí má ní kó lọ mú wọn wá see this house is always so boring when you're not around darling please I just need company. see darling kì í ṣe wípé bóyá inú mi ò dùn sí ẹ àbí bóyá nǹkan tó ṣe ń bí mi nù But you know I wouldn't do anything to hurt you. And you know how much I love you. You know I love you too. I, I know, but what I mean, you, you are taking that for granted. I'm not taking it. Oh, mm, mm, mm. I'm not taking it for granted now. Okay, shake some look, my love. I wouldn't, eh? I wouldn't want to hurt you. I know you feel bad when you come along. but please, don't do anything that will hurt you. No, darling, we're fine. Kò sí nǹkan kan tó Nothing. Trust me. Give us you want. I'll give you a heart, darling. Àbúrò, Akílóṣèlè ò mú Are you sure? What you mean you're okay? Hmm? Take something now, darling. Bíọ́lá, Bíọ́lá kí Sister, me. é? Sista mi, gbogbo nǹkan tẹ̀yìn àtọkùnrin sọ ni mo gbọ́ o kò dẹ̀ ní dákẹ́ fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ mi. nǹkan tí mo dẹ̀ fẹ́ kẹ́ ṣe fún mi sí tó bá jẹ́ pé mi ni màá fa wàhálà láàrin ìyàtọ̀ kan ni ẹ jẹ́ kí n ra máa lọ. Ah, ah, Abiola why are you talking like this now? ẹ lóòótọ́ èmi àtọkọ mi àjọ sọ̀rọ̀ ẹ yes i mention orúkọ ẹ but kì í ṣe bó ṣe ń ròyìn náà wọn náà mọ ọkọ mi ó mọ ẹkọ ọkọ mi love gbogbo family wa ọkọ mi ò kó yan wa kéré dípò ó lè fi tọkọ mi ò kàn fẹ́ fún ẹ ní wàhálà kò fẹ́ kó ṣẹ̀ wá sínú wa kó máa bá gbégbá kó máa gbàwó ó fi pé tó bá wá sílé wa pé àlejò ni ẹ and ká máa treat ẹ bí princess àbí bí queen nǹkan tọkọ mi mì nìyẹn ọkọ mi ló sọ kó má gbélé wa náà wọ́n fọ̀. àmọ́ sista mi tẹ bá sọ pé ìṣòro mi kí ló fa ọ̀rọ̀ ó ṣe pásítọ̀ kò ṣe pásítọ̀. torí mo gbọ́ ọ̀rọ̀ pásítọ̀ ni o. <laughs> ok lẹ́nu jẹ́ máa ṣàlàyé pásítọ̀ fún mi ṣùgbọ́n èmi àtọkọ mi afẹ́gbọ́mọ ọ̀dọ̀ tẹ́lẹ̀ so àwa lọ sọ́dọ̀ pásítọ̀ pásítọ̀ dẹ̀ jẹ́ kó yé wa wípé ká má gbọ́mọ ọ̀dọ̀ so mo dẹ̀ fi gba akiri mo fẹ́ gbọ́mọ ọ̀dọ̀ fúngbà tí mo láàbúrò mo dẹ̀ mọ̀ pé onífẹ̀ẹ́ mi kò síkọ̀ tí mo fẹ́ tó ò lè bá mi fẹ́ you understand mo sọ pé kìí jẹ́ kí wọ́n bá ẹ sọ ìlò tó ó lè gba sí mi lẹ́nu náà ìwọ ọmọ kan tó ṣẹlẹ̀ sí àǹtí Fadékẹ́ lọ́jọ́ kìíní àná ọmọ kan tó mọ ọ̀dọ̀ wọn fojú wọn rí. you understand mo dẹ̀ mo ti gbàgbọ́ gbọ́ pé mo fẹ́ gbọ́mọ lọ gbàgbọ́ mo wà against ẹ̀ you understand mo sọ pé òkè káàbọ̀ nǹkan ọmọ bá mi gbélé you understand now.

Mm-hmm. agbọ́n ṣẹ́ oyin ṣẹ́ ojú olóko dẹ̀rẹ́ gbòdògbòdògbò ṣerú àǹtí mi ló yẹ kán tún máa parọ́ fún mi tó jẹ́ pé etí mi mo dẹ̀ fi gbélé tó pọ̀ jù nínú ọ̀rọ̀ yìí kí gan ni ọkọ ẹ̀gbọ́n mi rí tó fi yarí pé àfi láì mi ní báwọn gbé tí kò bá nídìí obìnrin ò kì í jẹ́ kú mọ́lú. Hmm mo dẹ̀ mọ̀ pé àgbàlagbà tó ń sáré nínú ẹ̀ kan tí ò bá lé nǹkan nǹkan lè. mo gbọ́rọ̀ pásítọ̀ kò ṣe pásítọ̀ nínú ọ̀rọ̀ yẹn. Ah. nǹkan tó yẹ kémi ṣe gẹ́gẹ́ bí ọmọlúàbí ni mo ti ṣe yẹn tó bá bá wù wọ́n kó sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi tó bá dẹ̀ wù wọ́n kó sọ pé kò kàn mí. àmọ́ ohun tí wọ́n bá bá lọ sójú ogun nìyẹn kọjú wọn èmọ̀ èmọ̀ èmọ̀ lùkùtù pẹ́bẹ́ pẹ́bẹ́ èmọ̀ èmọ̀ èmọ̀. time to fi to pé ẹ fẹ́ relocate kíní kan nǹkan kan nǹkan lọ bẹ́ẹ̀ àdírẹ́sì mi tó ń gbé òun jẹ́ kí n mọ̀ ọ́ update mi mọ́ ìgbà tó padà lọ eventually mi ò mọ̀ I felt so bad and I just felt oh, well bí a ò ti léèyàn mi àbí bí a ti lójú kan síbi tí o ṣe lọ tó kàn fún pé o need me more and all that mi bàjẹ́ but I'm so happy to see you. Sukomo, má ronú báyìí. You know I love you so much. You know. Ah, ìwọ ló sọ bẹ́ẹ̀ mi ò rí inú ẹ̀ but jẹ́ um, kí n bèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀. possible kí èèyàn ní kéèyàn lé eku a kó dẹ̀ máa pòfò ẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀? Ní possible, ọmọ náà possible bọ̀ tí kò bá nídìí akíndélé rẹjà lókè odò ṣé kò sì kọ̀ mọ́. wow tó fà bẹ̀rẹ̀ yẹn ni pé i just want to know do you still love me. Hmm. i love you so much i love you so much ọ̀dọ̀ mi nìkan wà náà tí mo bá yọ mọ́ mi ǹjẹ́ lè fọwọ́ ìṣeré wàǹtí mi èmi náà dẹ̀ reason pẹ̀lú pé owó rent àjọ wà ní the same town kò make sense kí n máa sanwó rent níbi bẹ̀yẹn wọ́n dẹ̀ ṣe move sí apartment wọn ìtorí ẹ̀ mo ṣe accept bó tó bá jẹ́ yẹn mo assure ẹ̀ nǹkan kan lè stop fèmí àti ṣùgbọ́n tó kàn mí. I love you so much. ṣó lè sọ ìdí kan pàtó tó fi nífẹ̀ẹ́ mi fún. Sùkànmí tí mi bá nífẹ̀ẹ́ mi ní sọ. I love you so much èèmọ̀ èèmọ̀ èèmọ̀ lòkùtù pẹbẹ pẹbẹ èèmọ̀ èèmọ̀. báyìí mm-hmm. Oh, good. oúnjẹ yìí dùn gan ṣá. fagidi. Hmm. Hmm. fẹ́ o. really. Mm-hmm. Ah, ah, this is really nice. Really. ṣé kí n máa parọ́ fún ẹ mm-hmm. oúnjẹ yìí ó dùn ju ti máa mi lọ. dáàni bẹ́ẹ̀ pé mi mo sì ń kọ́ má sọ ma ló ti ń jẹ lọ sùn. n hmm, ṣe lè jọ owó. ẹ appreciate good food. Hmm. Auntie ó yẹ kó bẹ́tà ju tíì tó ń po tẹ̀lé. àǹtí mi kò yẹ kẹ́ jealous. ẹ mọ̀ pa jọ mọ́ ọmọ mi. àbí o hmm, àgbẹ̀kọ̀ àgbẹ̀kọ̀ mọ̀ sí mi hmm. kọ́ wa dáadáa. sọgbó tí mọ́wọ́ mi bọ̀. àwọn ọmọ wa gidi gan ni. jọjọ jọjọ má mú owó mi tán o ṣàánú mi o kí n náà sì rọwọ́ sóúnjẹ fọ́kọ mi. <laughs> koloba tu koloba Koloba no keme koloba Koloba no keme toloba Ya te femo kolo polo molo oh, oh. Iru mẹ́ta ló wà Irú mẹ́ta ló ń bẹ Ọ̀kan nírú oró Ọ̀kan nírú pẹ̀tẹ́ Ọ̀kan nírú kí lélẹ́yìí. dọ́wọ́ àwọn àgbààgbà ó ti dọ́wọ́ àwọn àgbààgbà ọ̀rọ̀ yìí ti dọ́wọ́ àwọn àgbààgbà ó ti dọ́wọ́ àwọn àgbààgbà. Uncle Kunle Uncle Kunle. Eh? Eh? Eh? Uncle Kunle ṣé kò sí torí mo ti ń láti pè é láti gbà mo ti wà dáínì. ẹ ẹ ẹ ọdún ṣe ni pé mo fi feverish

ìfẹ́kọ̀ èyí mo rò wípé. tí yóò bá láṣọ tí yóò bá léèyàn ìhòòhò ló wà mo sọ pé kí idiọ́tì kọ́ agbágbé lọ́dọ̀ mi. àǹtí mẹ́jọ àǹtí mẹ́jọ èṣù ni. ṣé wàá rí o lẹ́yìn kò ní di ọ̀la àlejò mẹ́ta àbọ̀ ọlọ́run lé. àǹtí mẹ́jọ àǹtí mẹ́jọ àǹtí mi ẹ jọ. mo ti ń try láti pè yín látìgbà tí mo ti wà ń dáìní tí yín ti rẹ́dì. Ah, I'm not really feeling good. Òkè wa lọ mu tí kẹlẹ lògùn ń gbà yín. Eh, eh, um, I'll be fine. I'll be fine, but in the meantime, uh, bá mi bá mi change channel yìí ó ti sọnù. Hi, Dolly. Ah, Dolly. Ah, báwo ni? Dolly, kí ló ṣe? darling that is exactly what i'm guiding against kò burú ẹ kó dáná fún mi kí n jẹ nǹkan tí ìlòpọ̀ sọ̀rọ̀ ìdáni set can you imagine ṣé mo mu tíì ni bọ́dọ̀ wá jójú ọ̀bọ ni eh darling what is this. gbọ́ biola. ọkọ mi sọ pé ebi ń pa ọ́ ó wá lọ po tíì dúró ṣé tíì jẹ́ bí oúnjẹ ni sísá mi láàárọ̀ ibi mo ṣe jí wọ́n ò pé ebi máa ti máa pọ̀n kúkú lé kí n pìpì ẹ̀ tí kọ́ lè kọ́kọ́ mu yẹn kí tó dáná tán bí mo dẹ̀ ṣe dé pàrọ̀ lónìí kí n bá wọn. keep your dirty mouth shut my friend tẹ́lẹ̀ ó máa gbọ́ lẹ́nu nìyẹn á máa gbọ́ lẹ́nu ni kò ní gbọ́ kò ní fọláyè kò sọ tẹnu ẹ̀ can you imagine this kì í tún ṣe ẹnìkan o wọ́n bá mi change channel kìíní ó ti sún mi change ẹ gbogbo ẹ̀kọ́ nẹ̀sẹ̀ ló ó ń tẹ̀ ní bẹ́ẹ̀ ni tó ń tẹ kápẹ́ẹ̀tì. mo fẹ́ gbá kí kí n ṣe báyìí ló wọlé ọlọ́run fi ẹ ṣe ángẹ́lì mi ángẹ́lì mi lọ́lọ́run fi ẹ ṣe. darling èmi gan-an ṣọ́ pé tí wọn náà dẹ̀ mọ̀ pé bíọ́lá ò kì í ṣọmọ bẹ́ẹ̀ n kò lè dédé mọ̀ mọ̀ kó máa tẹ̀ mọ́lẹ̀ náà àbí bíọ́lá i'm sure pé mistake ni kò lè mọ̀ mọ̀ náà àkí ló fẹ́ jẹ́ yó

wá bá mi gbé ọbẹ̀ jáde inú freezer vegetable wa bẹ̀ ẹ̀fọ́ rírò tí mo ṣe lálẹ́ àná yẹn gbé jáde ok um, do you want palo yam. Now your baby is back. I know, I know. Okay, fetch him. I know. Ah, darling, anything that you there for, I hmm? trust you. Ṣé She ló fẹ́? <laughs> Ṣé kí n gun ni àbí kí n I trust you for that. <laughs> Àbí àmàlà tó to bí etí. <laughs> Báwo ni ṣe Johnny was stressful? Yeah, fine. Jẹ́ kí n wọ kíchìn lọ́dọ̀ fún ẹ. please do. ta nìyẹn. kí ni fi mí níjọ ní kó fẹ́ bó ṣe ń ṣe jáde gbé kinní kò ní tán kó jẹ́ ká bẹ̀rẹ̀ kinní. mo kúkú lé kílẹ̀ fẹ́. wo fọ̀nkú lẹ̀ kí ni mi fẹ́ o tún béèrè béèrè tí ò yẹ kó béèrè lọ́wọ́ mi. ẹ wo ṣe mọ pọ́ǹtì mi wà lé ẹ lọ bá wọn o. kí ni ti gbádùn mọ́ mi jọ torí ọ náà tí ẹ ò ní ta o àǹtí ẹ̀ ò sí nílé ó ti lọ fíjì bí o dàgọ méjìlá kò dé o wò ká tètè pa kó mọ kíní ká tiẹ̀ tó dé kíákíá. ẹ ṣọ ah, tí bá ní mi ṣe mọ nǹkan. ọ ọ Bíọ́lá biola, ah, ah, Bíọ́lá ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ jọ jọ jọ jọ jọ jọ jọ jọ. ẹ bò ó ok tẹ bá ti fẹ́ ṣe ẹ má pẹ́ o torí ìsìn lè máa di mario tẹ́ẹ̀nì fẹ́ lọ mọ́. ẹ má bínú kí ṣì mí náà kí ṣì mí náà kí lè gbádùn mọ́ mi ni. ẹ ṣọ. ẹ ẹ bóyá mi ní súfèé ṣòwò ìwà tí ń súfèé yẹn ó máa jẹ́ kí n pẹ́ dísàbà mi ní súfèé kíákíá ni màá wá. ṣókí ṣókí ni kẹ́ ẹ ṣe o. ẹ má bínú kíákíá náà ni. ó yá. ètí ah, náà mo ṣe ah, tí ò ní ta ìwọ kò lọ́jọ́ sí ó yá. àní. béèyàn bá ń yọ lẹ́dàá Bumburuku ama yonse Beyon ban yoleda Bumburuku ama yonise Mọ̀rẹ́ni kejì. Ah, darling, mo wá ń ta. mo ti máa ń sọ fún ẹ tó bá ti wà ń ta máa mú fóònù ẹ dání this phone has been ringing for the past two minutes. oh my god oh o ṣe ọkọ mi sorry o ṣe ta ló ń pè gan ta ló ń pè mí ta ló ń pè mí. ó ti tún ring again ẹ̀ mi ṣe. hello folúkẹ́ folúkẹ́ wo. folúkẹ́ ó ti dé sí nàìjíríà. gba olóde náà tó sọ fún mi. Oh, ok ok ok ok ok ẹ màá wá wò iná là ṣùgbọ́n alright darling o ṣé ọ̀rẹ́ mi can't wait to see you <laughs> All right. mi Folúkẹ́ ó ti dé sílẹ̀ ìjà ṣé tí bàbá ẹ mú fóònù ẹ wá láti inú ilé wàá mọ̀ pé nìkan dé fún ẹ ṣe. o ṣe ọkọ mi o ṣe o ṣe. máa bá mi gé ẹ̀kọ́ kan àkọ́kọ́ ṣùgbọ́n. actually, like I was saying. Sweetheart, hmm? are you saying what I'm saying? What are you saying? Eh, eh, wo bí Bíọ́lá ṣe múra. Eh, wo? That is wrong. Ah, ọmọ tá a bí ń léèrè, tá a kọ́, okay tell me tó bá wọ orúkọ tó wọ yìí tó bá wọ kúrò nílé tó ń rí ìpè kí la fẹ́ sọ eléyìí ò pọ̀n lé ọmọlúwàbí ẹ̀ kó máa wọ orúkọ báyìí darling please I, I, I just want you to do something about this please correct this at once. darling ó yẹ kí wọn náà understand pé ọmọdé ló ṣì ń ṣe òun náà fẹ́ fi pé time òun lè lè kó òun wọgbọ̀n nǹkan tóun lè wọ̀ bí a tó bá dàgbà kò ní lè wọ̀ mọ́ alódemọ̀ pọ̀ ọ̀dọ̀ grandma ló wà tẹ́lẹ̀ and kí ni grandma mọ̀ kó máa wọ̀ náà ni but now that she's here eh, èmi àti àjọ ọmọ tó sọ́nà náà ni. that is exactly what i'm saying mm. chika correct But ìgbà tó wà lọ́dọ̀ grandma nìyẹn now she is here when she is wrong let us put her through. no i'm going to talk to her máa bá sọ stop that is exactly what i want. i know mo fẹ́ kó ṣe gangan nìyẹn ọ̀dọ̀ grandma nìyẹn here it is wrong. i know i know èmi gan mọ̀ èmi gan mọ̀. <laughs> wá ṣé o máa tẹ̀lé mi sọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ́la. ẹ náà. Kúnlé ìjọ nítorí Ọlọ́run jẹ́ ká stop bẹ́ẹ̀. ẹ̀yin náà mò ń sin ìgbà tẹ́ dídí lẹ́gbẹ̀ẹ́ àǹtí mi tẹ́ wá bá mi bí báyìí tó bá lọ jí nǹkan òkè ẹ dìde wá máa lọ jù. bíọ́lá jẹ́ sọ fún ẹ èmi máa dàgbà sí mi báyìí ni o ibi tí mo máa wà tí jésù àfi dé o èmi ò máa riwo tá àti ẹ tó ń pariwo àǹtí mi àǹtí mi tó ń pariwo àǹtí ẹ tó mọ pé òun bàjẹ́ bó ṣe sùn yẹn wọ́n gbé aago lẹ́gbẹ̀ẹ́ tó wọ́n lu gbàgàgbàgà kó lè jí òun dẹ̀ lọ́rùn. kí lẹ fẹ́ káwọn ará máa sọ àbí kí lẹ fẹ́ káwọn ẹbí mi máa sọ tó bá gbọ́ pé èmi àti ọkọ ẹ̀gbọ́n mi ń bára wa sọ. kó tó bá wọ lẹ́nu kó tó bá wọ lẹ́nu. ṣé mo gbá àǹtí mi lè bọ̀ ni kó kú làwà ìwà máa sọ̀rọ̀. má bínú òun ní ni òun yẹ ká mi lára yìí dààmú jẹ́jẹ́ wò fún ẹ mo nífẹ̀ẹ́ ju àti ẹ lọ ọlọ́run ju ju ju ọdà ju ìsọkàn fún ẹ nǹkan tí mo fẹ́ ni pé jẹ́ kan ṣe tálẹ̀ gbà wọn ẹ̀kan last time mi ò ní padà wá sọ́dọ̀ ẹ mọ́ ọlọ́run. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí wàá gbá yín láyé kejì last one bọ́ ẹ jẹ́ ká fi lè round up bọ́ ṣe mọ̀ pé ń fi àjẹ mi ń fi àjẹ mi torí nǹkan tẹ́ ń ṣe ò tẹ́ mi lọ́rùn o mi sọ. torí ẹ ń fìyà jẹ ẹ fìyà jẹ mí o. elédè ò ní fìyà jẹ ẹ. ó yá. ó bá ti rí dẹ́kun ló lára yín máa máa gbọ́n. àjọ ń gbádùn ara wa àjọ ń gbádùn ara wa ni o àjọ ń gbádùn ara wa àjọ ń gbádùn ara wa àǹtí rẹ kò gbọ́dọ̀ mọ̀ ìyàwó mi kò gbọ́dọ̀ gbọ́ o. Súnkànmí, but why don't you call disturb me? I've told you I'm no more interested. jẹ́ mi ṣàyẹ̀wò ọlọ́gbọ́n olóhùn ò tilẹ̀ ṣe mọ́ ó ti jẹ́ mi ṣàyẹ̀wò ọlọ́gbọ́n olóhùn ò ṣe mọ́ mi ò mọ nǹkan tí mo ṣe o mi ò mọ nǹkan tí mo ṣe mi ò mọ nǹkan tí mo ṣe o mi ò mọ ohun tí mo ṣe fún un. Darling, mm, baby, I will definitely miss you. I miss you more. And I will always love you for your information. I will always love you too. I miss you. Ah! I miss you, Oh, baby. Be good, okay? I and will. Take proper good care of yourself for me, you, you right? too. I will do that. <laughs> so much. Mm. Mm. Christian case ẹ̀sẹ̀ tí mo fi sí ìbàdàn. Ẹ yẹ ó wà ó wà wà lórí ni mo ti lóde ẹ̀dì ah very well dágbé sí ìbàdàn. O ṣe. O ṣe o ṣe. Ẹ wo èmi ti lóyún. Eh! Eh! Mo kú mo kú o. Mo kú mo dá. Ah, rárá, time ni, time to against me darling. Time. Time ti ó tún wà against me. before you go I oh, see darling What did you? oh all for you darling all for you all for you all for you. ọlọmọ yóò ṣe béèyàn bá yọ lẹ́dà ohun burúkú ọmọ yóò ṣe lóòótọ́ ni pé bí ọkọ̀ kan ò rè jìnrìn ẹgbẹgbẹ̀rún àlọ́ ní pé gbogbo àrùn àìrọ́mọ bíi múrẹ́nìkejì fọ́ mi ṣé pé kì í ṣara mi ló wà ṣé bóun ni bí ó lásán mi pòun lómi fún mi yìí àmọ́ ṣó gbẹ ẹnu mi ṣáá láti sọ fún ǹjẹ́ èṣù ni mò ń fà lẹ́sẹ̀ láàrin ọmọ ìyá méjì báyìí àbí ojú wo làwọn méjèèjì fẹ́ máa fi wòra wọn nù lé ha ìwọ lọ́hùn àbí irú etí wo ló ń bá mi gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí báyìí láì mọ iye ọdún sẹ́yìn tí ń pẹ̀lú mọ́ra ní kejì tí ń wá ọmọ ọ̀nà àbáyọ ló wá yọ yìí ah, ta ni màá pè sọ̀rọ̀ yìí o hmm, ó dojú ẹ̀ tán pọ̀. irú mẹ́ta ló wà irú mẹ́ta ló ń bẹ ọ̀kan ní irú ọ̀kan ní irú ọ̀kan ní irú kí ó ti dánwó àwọn àgbà. wo ó ti miss mo lọ́ọ̀ mọ́ gbẹ̀dú tí mo ti gbọ́ látàárọ̀. kí ni mo gbọ́ tó pè mí dalẹ̀ tí n bá tún gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ tí n bá kó fún ẹ wọ́n máa gbàbẹ̀ mú mi ni. kí n ṣe ìdí tẹlifíṣàn tí mo fẹ́ sí látàárọ̀ rẹ̀. bíbí mi ṣe kọ́kọ́ ni. Ah. ó wà nírò òun kọ̀ọ̀kan rárá you can't think mean look at you mo lọ láti àárọ̀ mo fi ẹlẹ̀ ìdíkiri mo fi ẹlẹ̀ sí mo tún dé mo tún bá ẹni díẹ̀ mo tún bá ẹni díẹ̀. If you hear anything from you again we smell it and we never like the smell what is wrong with you Oh, ní ronú kankan now for the last time let me tell you if you say anything I will give you a dirty slap for the last time I can assure you tí o bá wá bí o ṣe máa bímọ fún mi nulẹ̀ yìí ọ̀sọ́kan òru kan wàá bẹ̀rù ẹ níta wàá bẹ̀ mí pé kí n gbà ẹ́ wọlé mi ì lè lọ then you will know the kind of person I am. Just take any idiot. Èmi àgọ̀. Akíntúndé pè mí lágọ̀. Ah! tèmi mi tèmi bá mi ọlọ́run tèmi mi tèmi bá mi èmi èmi àkọ́ mo ti mo ti tẹ́ ọlọ́run kí ni mo ṣe fún kí ni mo ṣe mi ò ṣàkíyè ṣọlọ́run tí mo lọ́ọ́ lọ ń ṣọ̀wọ́ mo dẹ̀rọ ló ń ṣẹ́nu mi ò ló ń ṣẹ́nu mi ò. Darling. Adékúnlé ló gbé jáde. Ṣéyá, máa there? náà, mo ti ń dúró tẹ̀. Níbo ló yà? Kí ló ṣẹlẹ̀? Níbo là ń lọ? Ah. Darling, ṣé kò Please don't disturb me, ó yà ń bò náà. Ìyá pariwo yẹ ọyẹ, màá jẹ́ nsùn jírí kó kúrò lójú ọ̀nà. Wẹ́ẹ̀ni kejì thinking? What is your problem in this house now? already sú mi nílé? Honestly, I am fed up. Hey, kí ni problem? Kí ló ń forí rò now? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Bó sọ oúnjẹ fún mi. Iyọ̀ adúlọ́tọ̀, màgì adúlọ́tọ̀ ni. Tí yóò bá já jù, kò ní dùn. Bó o sí ẹ̀wà, máa Mama lé omi mú ni. Bí tí mo máa pàdé omi ẹ̀wà rèé. problem ẹ̀? If you are tired, you just tell me. Kí ló dé? Náà mo tún wá fẹ́ sùn nígbà tí mo ti ṣe lọ látàárọ̀ wọ́n níbi tó sùn lé kìkì yẹpẹ̀. Ah, tóbi kò sí yẹpẹ̀ mi oh, báyìí. ó oh, rárá ojú mi fọ́ mi feel yẹpẹ̀ mi ní sense of touch má bí feel ẹ̀ look at it o best friend o kọ́lẹ̀ ti change o ti kóbó o ti kóbó look at you. you are even lazy oh, o ti mú ọ̀gùn mọ́ nǹkan tó ń ṣe àbí that is good for you it's very good now i'm pissed if i don pissed up i am pissed up and i'm even tired of you so ẹ fẹ́ kí wàá sùn sórí yẹ̀pẹ̀ bó ṣe sùn sí ànápò ni ẹ you can't see clear again My friend, please, don't disturb my peace in this house. Ọ̀rẹ́ ti ń sú mi. Look, come kàn máa sọrí bed. yẹn. I will rather sleep in the guest room. Yeah, Yẹ, má dànù ìyá sílẹ̀. come on, come on, close your mouth. Ah. Bẹ́ẹ̀dì wo? Bẹ́ẹ̀dì kò sí ìkọ̀kọ́ lórí bẹ́ẹ̀dì. Bẹ́ẹ̀dì o ṣáà. Ha! Ha! kí ló no, fún kí ló no, kí ló no, láti wà lórí bírú èmi ò ṣe é mi ò ṣe é ṣé kí ló no, mi. Bíọ́lá ọ̀rọ̀ tó sọ yẹn má máa sọ síta o kò ṣe gbọ́ létí rárá ipò òun fi ọkọ ẹ̀gbẹ́ ẹ̀. ìwọ gan-an ló yẹ kó pè ní ìkà tó ń gbénu ọmọ ènìyàn àǹtí ẹ̀ pé èkó wá jẹ kó dẹ̀ mú lọ́wọ́ dání kódà náà Abiola you have to stop ah kò dá rárá o àbí orí mi. kí ló tó máa ń tẹ gbogbo nǹkan personal báyìí ṣebí kò yé mi náà ni mo ṣe wá bá yín. adéṣẹwà òun gbọ́ mi níran ni ó dẹ̀ dá sọ̀rọ̀ yìí. Ah, ah, kí ló fẹ́ kí n sọ sí ṣebí wọ́n ló ń sọ̀rọ̀ síwájú ló ń sọ̀rọ̀ sẹ́yìn ẹ eh? wọ́n ló ń gbà ájú ló ń gbẹ fún nímọ̀ràn tó béèrè lọ́wọ́ ẹ̀. Ah, ó kéré gan Biola tó bá wà ti délé báyìí tọkọ àǹtí ẹ bá tún ti ń gbọ́ owó eré yẹn wá bẹ́ẹ̀. akápẹ́ wọn pé o fẹ́ rí wọn o kàn jẹ́ kẹ́ fi end sí relationship yín because táwọn family yìí bá gbọ́n gan ojú òun ló fẹ́ kàn máa fi wẹ̀ kó dáná. àǹtí hmm. ọ̀rọ̀ tẹ́yìn náà sọ yẹn ò dáa tó wo ọ̀rẹ́ mi ìmọ̀ràn tèmi àfún ẹ̀ rè ọ̀rẹ́ ẹ lówó olóòní bá a ná tó bá ya arọ ṣe báwa ká máa gbé ẹ náà nìyí nígbà tí ẹ pọkọ àǹtí ẹ wà òkè ìmọ̀ràn tèmi fún ẹ rè tó bá ṣe ń gbé wá kó o máa dá padà fún un ṣùgbọ́n eléyìí ni kò jẹ́ kó pọ̀ jù nú ọ̀rẹ́ máa béèrè máa béèrè <laughs> ọ̀rẹ́ mi ọgbọ́n tí màá kàn kọ ẹni wípé lóòtì kó lu ọpọlọ ẹ má jẹ́ ká àǹtí ẹ mọ̀ má jẹ́ kán ti ẹ̀rí traces kankan ṣùgbọ́n báyìí ni kò jẹ́ kó máa pọ̀ ń jù ó ti yí ẹ èmi fẹ́ wà òkè o mo dẹ̀ mọ̀ pé <laughs> ó ṣàwọn kọ́ rẹ̀ mi lè jẹ́ <laughs> tówó yẹn bá ti ń yọ má gbàgbé pàdé ẹ káyọ̀ jọjà ayé pọ̀ ọ̀rọ̀ tóun sọ yẹn kò sọ̀rọ̀ ń bẹ̀. adéṣẹwà eh. ah! ó máa ń dùn yàn gan-an ibi tó bá yẹ kéèyàn bá ọgbọ́n téèyàn bá lọ bá a gan bẹ́ẹ̀ ó mọ̀ pé máa dùn yàn gan ẹ̀yin méjèèjì ẹ̀ẹ́dẹ̀ sùn ẹ̀ kọrí síbi kan àmọ́ ọkọ tó máa fi ojú oníranù wà wá mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ please just count me out. <laughs> mi lè máa bá yín rìn mi mọ̀ pé orí yín kò jọ pé rárá. eléyìí ó lọ ó jẹ́ sílẹ̀ ọ̀rẹ́ ń tọ́kọ ẹ pé ọ̀rẹ́ mi ọ̀rọ̀ gidi gẹ́gẹ́ kí ló ń su ẹ má máa ṣe bí ẹni tí ò já mọ́ ó kú ìgangan ni kó o máa béèrè kó o ní jẹ́ kàǹtì ẹ mọ̀ mi tó jẹ́ ayé ẹ ọ̀rẹ́ mi sọ di ayé ẹ̀ wo búrọ́ọ̀ṣì inú ẹ̀ jàre. àfìgbà tí mo padà tí ọká nírú mọ̀lẹ́ tí mo lóyún fọkàn àǹtí mi etí wo ló ń bá ní gbọ́ mú yín wá padà jèrè ọ̀rọ̀ lára mi mo dẹ̀ try láti fòpin sí nǹkan tó wà láàrin mi àti ọkùnkùn lé bọ́ aṣọ bọ́ ọmọ yẹn mọ́ ọmọ yẹn ti rìn wọ ọjà ìtìjú ńlá lọ́jọ́ òní jẹ́ fún mi kí wàá ni màá ṣe báyìí ọlọ́run máa kọ́ mi mò ń ṣe. ọmọ yóò ṣe béèyàn bá ń yọ lẹ́dà ohun burúkú ọmọ yóò ṣe béèyàn bá ń yọ lẹ́dà. Bíọ́lá Bíọ́lá kí ló ṣe látàárọ̀ kò sí nǹkan kan. bíọ́lá má sọ fún mi pé kò sí nǹkan kan nǹkan wà owó tó jẹ́ pé tó bá dé bíbẹ̀ wá ti máa gist ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bíọ́lá sọ̀rọ̀ fún mi náà kí ló ṣe é. ọ̀rẹ́ mi a ní mo ti lóyún. o ti lóyún kí ló wá ń bẹ̀ lẹ́rù ń bẹ̀ ṣebí fún Súnkànmí ni. Súnkànmí kan ni mo lóyún fún. ṣebí Súnkànmí ni boyfriend ẹ̀ ta ló wá lóyún fún ibi tó fojú sí ọ̀nà ògbà bẹ̀ sókùn mi kọ́ ni mo lóyún fún ọkọ àǹtí mi ni mo lóyún fún. ọkọ àǹtí ẹ̀ ló lóyún fún. ọ̀rọ̀ ilé o ó sún sí mi lẹ́nu buyọ̀ sí o. bíọ́lá olóyún fọkọ àǹtí ẹ̀. mi ò understand mo ti lóyún. bíọ́lá you have to understand apànìyàn yẹn kó dẹ̀ lè pààyàn. etí wo ló fẹ́ bẹ́ẹ̀ gbọ́ sí i mo dẹ̀ kìlọ̀ fún ẹ tó á. Ah! ó wá mọ nǹkan tó wà nú ọ̀rọ̀ ìbáyìí ìṣe lọ́kọ àǹtí mi ni kí n má ṣẹ́yún èmi náà dẹ̀rẹ́dẹ́ àti ṣẹ́yún torí mi fẹ́ kú wọ́n ti rí iná sí mi pé kí n má ṣẹ́yún. kó o má ṣẹ́yún Bíọ́lá. wọ́n ní kí n má ṣẹ́yún. ẹ bọ èmi náà mi lè àdírẹ́sì ẹ kó ṣẹ́yún mi dẹ̀ lè ní kó má ṣẹ́yún. òkè ni mo fẹ́ ṣe. àmọ́ o ó dẹ̀ kìlọ̀ fún ẹ tó o. Ah! ọ̀gá tó bá lómi ló máa ṣẹ̀dá jiná má jiyàn ṣé ní Bíọ́lá tí wọ́n máa ń pọ́n gẹ́gẹ́ lójú mi tó máa ń pè ní sugar of your tea ìfẹ́ ẹ̀yìn ojú ayé ẹ̀ tí o kì í jẹ́ kó ráyè tẹ̀lé mi lọ sí club mọ́ ṣé òun ló lè wá máa play gbogbo trash pẹ̀lú ẹ̀ ó tiẹ̀ tún máa ṣe kò ṣe síta ó wá ṣe pẹ̀lú ọkọ ẹ̀gbọ́n ẹ̀. mean that's too bad. it is too bad. èmi ni Bíọ́lá wa sọ ní báàkùlẹ̀ lójú àwọn èèyàn mo wá dàbí nuisance ó ridicule mi ó sọ mí di object of ridicule lójú aláyé àwọn abúlé sí bò mí èmi wọ́n fi yẹ̀yẹ́ èso tán àgẹ̀lọ́ọ̀bù àgẹ̀lọ́ọ̀bù ìfẹ́ mi ayé mi iyọ̀ mi. all because I loved her. kò sífẹ̀ẹ́ mọ́ o mi gan nífẹ̀ẹ́ mọ́ ṣùgbọ́n màá jẹ́ kó mọ̀ pé má ṣe ayé ló ń gbé téèyàn bá ṣe ó níbi téèyàn lọ o máa jẹ́ kó o pé kàkà kéku bí má jẹ̀sẹ̀ sí ẹ̀ àfi ṣe àwọn dáadáa. ń gbèyàn lọ ní. kúrò kàn mí pàrọ̀ pé wọ́n ń gbèyàn lọ. Ah, kí ló tó dájú báyìí. dájú kẹrin tó bá jẹ́ gbọ́mọgbọ́mọ ọ̀rọ̀ ń gbèyàn kó já kó má jẹ́ gbọ́mọgbọ́mọ wọn kó já gbèyà gbèyà mo fẹ́ lọ ṣe kírìn ẹ̀ fún ẹ mo fẹ́ lọ ṣe kírìn ẹ̀ fún ẹ ó sọ fún mi pé. káyọ̀ gbogbo ẹni burúkú ẹ̀ sọ̀rọ̀ jọ kí ló ṣe ìyá tó bá pariwo láti ìdọ̀la. mi ì rí pọ̀rípọ̀ pọ̀ máa pọ̀pọ̀ ìyá ẹ pé ó ń gbá lórí ẹ ó ń tó ń jiná lórí ẹ títí ó ń di lórí ìyá ẹ ni. ẹ̀jẹ̀ máa pa mí. tọ́ bá ti ń bá yín sọ ẹ máa máa ṣe bíi pé ọlọ́run kan wá lẹ́yìn yín àbí wọ́n dà ń pé ní nǹkan tó gbójúlé ṣó mẹ́tò ló ń bú ni ṣó mẹ́tò ló ń bú ni ẹ́ àwọn ló ń fún ẹ́ líbà wọ́n dà ń pé òun ṣe èrè àbí <laughs> máa wo ìjọ́sìn ìṣàkóso. mo ní kó dákẹ́ mẹ́yẹn sórí ibi tó wà yìí ibi tá a máa pẹ́ sí nìyí kò rẹ̀ mọ ibi tá a wà yìí kò sẹ́ni tó lè débi láyé. yàrá iná ilé ikú o ilé ikú Ghana gbogbo ara o. ṣùgbọ́n jẹ́ nǹkan kan fi tinú mi pamọ́ kálàyé fi wọlé ni wàá máa máa fi ẹ dá. ẹ ṣe tó lẹ fẹ́ mú ló dáadáa kò yẹ ká. Zuko mi Zuko mi jọ jọ̀wọ́ jẹ́ kó pa mí Zuko mi. Zuko mi Zuko mi tí n bá tún gbọ́ orúkọ mi lẹ́nu ẹ̀ àgé àwọn ẹ̀. tí mo bá tún gbọ́ mẹ́ lẹ́nu ẹ̀. wàá gbàgbé pé o lójú rí. tó bá ń gbé fún yín ẹ̀ nígbà. tó bá ń sọ fún yín ẹ̀ nígbà. ṣòro ibi tá ìgbọ́ wọn ẹ̀kọ́ ẹ̀ dé. Sukomi jọ Sukomi Sukomi Sukomi tí máa pa ẹ́ straight ò ní mọ̀ tó mọ̀ nǹkan tó ṣe máa jẹ́ kó mọ bó ṣe ń lára tẹ̀ǹtẹ̀yàn tó bá nífẹ̀ẹ́ tó bá betray yàn mo fún ẹ ní two rounds lára ẹ. two rounds wọ́n lọ tún bá ń sá. ká pẹpẹ ya aṣínà ọdún. bẹ́ẹ̀ wà mí ẹgbẹ́ yà kékeré. ẹjọ ẹjọ. ayé ti pọ̀ jù nínú téèyàn bá lọ tọ́lú obìnrin kan tó lọ commit crime ẹgbẹgbẹ̀rún obìnrin ló máa tọ́ sí sáré nǹkan tá a lè ṣe wá. wàá ja fọlọ́run jà fọwọ́ lẹ́rọ ni ó máa kọrin sí ẹ̀ wájú ó máa jẹ́ kó jẹ́ látọwọ́ wa. kíni kí ló ń wò. adéṣẹwà kí wo ikú ẹ ni mò ń kú lọ o tó rán mi náà ni mo be se sórí nkan tó mu da yẹn ni won pe pè ní oògùn abẹnugọ̀ngọ̀ poison loruko e ń jẹ́ kọ̀ọ̀rọ̀ amú kékeré fi sínú oúnjẹ àǹtí ẹ̀ tó bá dé ni láàrin ìṣẹ́jú kan sí méjì wo ìfun etí máa tú ká àǹtí mi máa kú. wọ́n máa kú nǹkan kan tí mo kàn fẹ́ kó ṣe fún mi ni wípé make sure pé kò sí nǹkan lé o kó jẹ́ òun nìkan nǹkan tó máa jẹ tàbí tó wá pé drink lásán tó wá ra fi sí make sure pé òun nìkan ni kò dẹ̀ jáde kó tó padà délé nǹkan ti ṣẹlẹ̀ ó máa kú ọ̀rẹ́ mi tó bá ti ń yọ ti bí má gbàgbé mi. àṣẹ máa ráyè báyìí ni. Kasali Kasali wo wo wo wo vendor yẹn ó ti pè mí sínsìnsìnsìn ó yẹ kó n pépà bá mi ni bọ̀ tó lóun bízì wà wá tètè lọ ọ̀dọ̀ yín sìn wà lọ gba pépà yẹn wá fún mi ní sínsìnsìnsìn ó yá tètè tètè tètè tètè. ẹ ẹ ẹ jìnnà báyìí sí. ẹ eh, má ṣe yọnu bíọ́lá ṣí biola. ṣí bíọ́lá ṣí géètì. <laughs> àti bíọ́lá. ẹ máa lọ ẹ ṣe máa ṣí ẹ ṣe. madam madam madam madam kò sọ̀gá ah, wàhálà dé ah, oga, madam. Mr. Kunle, ṣe rí mi ní fẹ́ kẹ́ fi dúdú pé funfun o lè question tó February, bèrè because your response will help us to unravel the mystery behind this case and um, Mr. Kunle kí lẹ mọ̀ nípa ikú madam Renikeji. ṣe rí ìbéèrè tẹ́ ń béèrè lọ́wọ́ mi yìí ó ṣókùnkùn sí mi tó bá wá rò pé èmi mo pàyàwó mi ah, ẹni yẹn ò rò dáadáa o ọ́fíìsà mo fẹ́ kẹ́ ẹ fira ṣé màá wá pa ìyàwó tí mo fẹ́ níṣu lọ́kà ni mo nífẹ̀ẹ́ ìyàwó mi kò sí nǹkan tí mo fẹ́ fi òkú ẹ̀ ṣe ẹ̀wọ́ mi ì lè pààyàn ká má ti wá sọ pé màá pa odidi ènìyàn ah, ìyàwó mi là ń sọ̀rọ̀ ń pa ẹ́ ìyàwó mi ni ìyàwó mi là ń sọ̀rọ̀ pa ẹ́. Mr. Kunle èmi náà ti mọ̀ pé ẹ̀ jẹ́wọ́ but mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé òkú tẹ́ pa tẹ́yọ́ sin ẹsẹ̀ ti yọ síta torí bí ẹ̀yin àti àbúrò ìyàwó yín bẹ́ẹ̀ ṣe ń sá lọ after tẹ́ ṣekú pa madam Ẹnìkejì gbogbo ẹ̀ pátápátá ni Kàsálí ti jẹ́ ká mọ̀ bí. Kàsálí. n kò fẹ́ kẹ́kọ̀ọ́ sọ fún mi ẹ̀ṣẹ̀ yòówù tí madam Ẹnìkejì lè ṣẹ̀yìn tó jẹ́ kẹ́ ẹ wò pé ikú ló tọ́ sí wọn. ọ́fíìsà ẹ gbọ́ ẹ wò mí dáadáa ẹ wò Kasali irọ́ ló pa fún yìí ó parọ́ mọ́ mi ní pààyàn pààyàn bíi ti báwo ìyàwó tí mo nífẹ̀ẹ́ sí ni màá wá pa ṣẹ́rí ṣẹ́rí ṣẹ́rí lóòótọ́ lóòótọ́ níjọ́ tá à ń sọ yìí èmi àti àbúrò ìyàwó mi arọ́ ìjáde lulẹ̀ rè àmọ́ ṣẹ́rí ah, ẹ ní sùúrù ẹjọ́ torí ọlọ́run ẹ fún mi ní between two to three minutes máa kàn yín lára ọ̀rọ̀ owó náà sọ̀rọ̀ ń pẹ́ máa kàn yín lára ẹjọ́ ẹjọ́ ẹjọ́ two three minutes ẹ ṣe. ẹ ẹ dáàlì níjọ torí ọlọ́run mi nílé ìjọ oúnjẹ tó pèpè àmọ́ I have to rush down to this place ọ̀rọ̀ owó ni ṣùgbọ́n dálé jẹ́ tètè máa rọ́ṣọ́. ó ní dálé ló ti jẹ kí ni kó tó máa ṣẹlẹ̀. ìwọ bá mi bí bíọ́lá dání tó bá ti ra nǹkan tó fẹ́ rà tó ní supermarket kó máa kó bọ̀ wálé. wo tí bíọ́lá bá tètè jáde sí mi á lé mi. bíọ́lá dálé dálé dálé dálé ṣe máa ráyè báyìí ni. mo ṣe padà dé njọ́ yẹn lábẹ́ òkun àǹtí mi nínú sitting room bó mi lè pẹ̀ gbọ́n mi mo dẹ̀ ṣe ọ̀pọ̀ kan wọn náà lè pa wọn torí wọ́n nífẹ̀ẹ́ ara wọn gan gbogbo ọ̀rọ̀ tẹ́sán náà ni mo ti gbọ́ ọmọ wa fẹ́kẹ̀ sọ fún mi. ta ló ṣekú pa adamu rẹ ní kejì. ẹ èmi mẹ́ni náà torí lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ mo rí ẹnìkan Thank you. àmọ́ lórí ti àwọn ọ̀gá mi tí mo kọ́kọ́ dárúkọ fún yín bí wọ́n ṣe rin ìrìn wọn lọ́jọ́ yẹn ó mú fura lọ́wọ́ ló jẹ́ kí n fura sí wọn òǹgbà tí ẹ wá ní pé ọ̀rọ̀ yìí láwọn ò mọ kankan pẹ̀ ẹni tí mo ní mo rí yẹn inú ilé wa ló ti jáde. Mr. Kasali ẹ ṣe gan bọ́ mo kàn fẹ́ mú dání lójú pé kò sí ẹ̀dá àlàyé kankan tí ọlọ́run bá wọlé. èmi náà mọ iná mi ò dùn tẹ̀bà lè bá wa mu ah, ọ̀ tó ṣẹlẹ̀ yóò dà madamu ah, wọn náà ṣe sí mi pọ̀. Ah. Um, madam kí gan lẹ rí lọ́bẹ̀ tẹ́ fi ga rọwọ́. nítorí àṣìṣe mi tó ti mú tí mi dẹ̀ fẹ́ kó tú àṣírí mi síta. níwọ̀ ládùn owó tí mo ná lé lórí wọn lọ ń fẹ́ ọ̀rẹ́ mi etí òun ló ń bá yàn gbọ́rú ẹ̀ mo ní olóńfẹ́ náà tó mo rà fún ẹ olóńfẹ́ ilé náà lè ńlá tó wà níbẹ̀ tó ń gbádùn ẹ̀yin obìnrin máa burú o. má bínú sí mi mo gbà pé mo ṣe at the same time mo máa bẹ̀ẹ́ náà ni ọlọ́run bá ni mo fi bẹ̀ẹ́ má bínú sí mi torí ọ̀nà náà mi mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀ lẹ́ni yẹn but ìyẹn kò ń ṣàwíjàre màá ṣàìbẹ̀ náà ni pé kò jọ́ torí ọlọ́run má bínú sí mi mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. gbẹ́ndẹ̀ sọ̀njọ̀ ah, ah. ó máa burú o ò ní ṣe bọ́ etí mélòó ló báyọ̀ gbọ́dún kan tó ń sọ yìí ipò òun bá ọ̀rẹ́ mi òun bá ọ̀rẹ́ mi ní àjọṣepọ̀ tí wàá máa sọ fún mi pé òun ní ṣe bẹ́ẹ̀ dẹ̀ ń bẹ̀ pé kó má bínú kí ló fẹ́ kí n ṣe fẹ́ pé kó má bínú mo dẹ̀ ń bẹ̀ mọ́ ọmọ sọ́fẹ́ ní pé wọ́n kọ́ ni mo bá wí lọ́nà lẹ́lẹ́mi lọ́dún tó ń jọ lójú ṣé wọ́n ní Dangote ni kí ló ṣe fún mi tó ń tẹ́lẹ̀ kò ṣe fọ́bìnrin rí tó bẹ̀rẹ̀ sí ní pariwo a ní kó má bínú rẹ̀ bẹ̀rẹ̀ sí ní pọ́. ọba ti ń bá àwọn ọkùnrin ní ìdánwò eléyìí ló fi máa ṣàṣemọ́ gbogbo nǹkan tí mo fọwọ́ mi rà fún ẹ gbogbo ẹ eh. pátápátá máa gbà kájà ọgbẹ́ni fọwọ́ rẹ̀ jọ rẹ̀ gbogbo nǹkan tí mo ṣe fún ẹ máa gba mọ́tò mi nídìí ẹ eh. wàá rí i pé ọkùnrin wàá mọ̀ fọkùnrin ni ó máa bàjẹ́ o ó tún wojú mi ó tún lè máa bá mi sọ̀rọ̀ báyìí everything pátápátá máa pápá lọ́wọ́ ọ̀dẹ̀ ni ẹ olè ni ẹ olè ni ẹ. tó o bá yọ ọ̀dẹ̀ tó o ya òpònú ọ̀gá mọ́tò lórúkọ mi ó ń claim ẹ̀ ṣé wọ́n lè mọ́tò àbẹ́ mi ọ̀gá ẹ̀ tó ń pariwo sọ́wọ́n bàbá ẹ̀ ní àbọ̀mọ̀ ọ̀yẹ́ ẹ̀ mo ní mímọ̀ pọ́ọ̀rọ̀ ẹ̀ ní òde tẹ́kẹ̀ ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní pariwo kí ló ṣẹlẹ̀. èmi táyì wọn. màá kọ́kọ́ gbẹ ojú ẹ. bí ẹja tó bẹ̀ mẹ́tẹ̀lẹ́ òkú rẹ̀ ọ̀yá nọ́ọ̀mì nọ́ọ̀mì nọ́ọ̀mì ọ̀dẹ̀ nọ́ọ̀mì mọ̀ bí ẹja oníṣẹ́ láì ọ̀yá wá ti dé kọ́ wá nọ́ọ̀mì. kí ló ṣe é Bọ́lájí BJ ah, ah, ẹ gbà mí mo máa ń ṣẹ́gẹ́ máa nì ó yá wá náà mi ó yá mi BJ mi ní sẹ́fẹ̀ mọ́. ọ̀rẹ́ ah, mi o. mo dára wo mistake ni o it's not intentional and oh no mi mọ anything mi mọ mọ ó ṣubú ní ìmọ̀ mọ́ ó ṣe ṣùgbọ́n mi dìde bàbá ọ̀pọ̀ sẹ́sì mi máa mọ ọkùnrin ọ̀nà jótó olóṣèlú bàbá tó yọ lọ́gbẹ̀ mi ṣọlá mi ni mo mọ ọlọ́ngbọ́n mi mọ mọ ó ṣe ṣùgbọ́n dèjì bàbá ọ̀pọ̀ sẹ́sì ni mi mọ mọ ọlọ́ jọ ṣàánú mi ọ̀rẹ́ mi ṣọlá mi ṣọlá mi ọ̀rẹ́ mi jótó yọ lọ mi mọ mọ fàṣà ṣọlá mi fọ mi ẹ ṣọlá mi jọ mi mọ mọ ọlọ́ngbọ́n mi mọ mọ mi ṣé wọ́n ti fẹ́ ní kankan ní ìjọ tó ṣàánú mi ẹ̀wẹ́ ni jọ ṣàánú mi. Ah, ah, ah, mm. mo ṣe fi ẹ́ sílẹ̀ sí ni. tó mọ̀ wípé ọba tá a sọ lẹ́ẹ̀kan àrùn jẹ́ ó mú ṣe tún bí kí n padà wá bẹ̀ pé kò jọ torí olówó ṣàpamí sí lápamí sí ìgbàgbọ́ kí ló ń ṣe ẹ báyìí tó ṣe ń sọ̀rọ̀ báyìí náà mo pé mo ṣe kúrò lọ́dọ̀ mi lẹ́ẹ̀kan yẹn kó sẹ́mi lọ́rùn tó ni mo ṣe ní kí wọ́n àyè sí ara mi fún ẹ jọ torí Ọlọ́run bomi láṣìírí. Ah, Fọlùkẹ́ ó dẹ̀ ń ṣe mi o àṣebó ti bẹ̀ mí lọ́dọ̀ ẹ̀ kò sí wàhálà ah, ah, ṣe bí ọ̀rẹ́ lèmi àti ẹ̀ á dẹ̀ ti mọ́ra kì í ṣe ni kì í ṣàlùn ṣé wọ́n mọ̀ wípé àṣírí ẹ̀ àṣírí mi ni tí mo bá tu ẹ láṣìírí mo túra mi láṣìírí ni ah. sórí nígbà tí mo tẹ̀ ti délé gan mi ò lè mention ẹ̀ fọkọ mi ah. Ah, wá ìtọ̀kẹ́ ó ti mọ̀ mí kì í ṣe ni nà ó. ọwọ́ náà bá mi daṣọ àṣírí bu wọnú. àmì àmì ṣe gan mo rí rẹ àpèṣe tí wọ́n tó bá mọ ọkọ sí bọ̀bọ̀ yẹn ṣe fún mi ó yẹ kó mọ̀ pé ó jẹ̀bi ikú mi ìdẹ̀tún wá mọ̀ mọ̀ ó náà rí mi pé mi mọ̀ mọ̀. èmi náà mọ̀ I can imagine mo rí mi kò sí wàhálà jàre ṣùgbọ́n ìwọ ṣáà máa sọ fẹ́ràn kankan. ṣé ọ̀rẹ́ mi ṣe ọ̀rẹ́ mi ṣe ọ̀kẹ́ kò jàre <laughs> ọ̀yá kí máa mú. wọ́n ọkọ yẹn kọ́ ọkọ mi ọkọ mi ti jáde pẹ̀lú àbúrò mi ó pàdé wọn lọ́nà ni. Eh, mi ìdẹ̀ wá pàdé wọn gbà sí mi wọ. ọ bíládẹ fẹ́ rí ẹ o. Eh, <laughs> um, I have American honey mo ní Baileys mẹ bẹ́ẹ̀ ilé eh, tó láìkì jù ọmú tí. àti kí ló ti fẹ́ kí ló fẹ́. anything tó bá ti fún mi náà um, anything. <laughs> ìwọ lọ̀pá èmi kọ́. wọ́n ti pàdánù. ìwọ lọ̀pá èmi kọ́. wọ́n ti gbẹ̀mí ẹ̀. ìwọ lọ̀pá èmi kọ́. wọ́n ti pàdánù. ìwọ lọ̀pá èmi kọ́. wọ́n ti gbẹ̀mí ẹ̀. Sorry, you believe pé ẹnìkan kan lè wà tàbí inú obìnrin tó lè wu irú ìwà burúkú tẹ̀ wò yìí ìyẹn ni pé ẹ̀yin lè wà ní òkùnkùn tẹ̀ ń tàfàṣù ní ìmọ́lẹ̀ ẹ̀yin lámùkù ṣe ká ẹ̀yin lè ṣe ká tó tẹ́ yí ló borí. Um, ṣeré ibi tí ọ̀nà yẹn wá dé dúró báyìí ó ti kúrò lọ́wọ́ wa o ó ti di ẹjọ́ ìjọba kò lè sí nǹkan tá a lè ṣe sí i ìyẹn jọlọ adájọ́. ó ti dọ́wọ́ àwọn àgbààgbà ó ti dọ́wọ́ àwọn àgbààgbà ọ̀rọ̀ yìí ti dọ́wọ́ àwọn àgbààgbà ó ti dọ́wọ́ àwọn àgbààgbà. Hmm. Abíọ́lá ẹwọ bàbá ìjọ tó ní Ọlọ́run kó ah. síbi tí mi ti gbé arábìnrin dé mo gbé délé ìwòsàn gba tí wọ́n dá ọgbọ́n ọmọ tó máa dá tí wọn ò rí ọgbọ́n dá sí ni wọ́n má dọ́gbọ́n tàn mí pé kí wọ́n á gbé nǹkan mi gbígbé tí mo gbé báyìí ibi tọkàn mi wá ni pé kí tí wọ́n á gbìyànjú dọ̀dọ̀ ní bóyá lè ti ara yín kó ṣe mí lóore bàbá ẹ má wò mí rẹ̀ ṣàánú mi. Eh. Ah, ara ni ara ni bàbá ẹ̀yin ẹ̀ fọwọ́ kanlẹ̀ kẹ́ẹ̀fì kan yà ọ̀rọ̀ yìí ti gbọ́. tó bọ́rọ̀ bá rú ni lójú àbílẹ̀ léèrè ni ìbà ìbà ìbà ti wáyé ọjọ́ ìbà ti wọ̀ oòrùn ọ̀sán gangan ọba mákin kùtùkùtù ọbẹ̀ ìjìgbò òkúkú dòru ọ̀sẹ̀ rẹ̀ mọ́gò ẹ̀yin laró gba aṣọ mọ́ balẹ̀ òjijì fì ológin ní ète ológin ní ète ológin ní èse ológin ní bá gàjà ojú àtólé ojú àtókò pákó kọ́ bá kọ láyé ẹgbẹ́ rẹ̀ gbà lọ́rùn ni ẹ̀ la ìwò rí. arákùnrin. bàbá mo jẹ́ yín. báwo lọmọbìnrin ṣe jẹ́ sí ọ. Eh, ìyàwó mi ni bàbá. ìyàwó ẹ̀ ni. ìyàwó mi ni. àwọn òbí rẹ̀ ń kọ́. àwọn òbí ẹ̀ ti jọlọ́run pé. sàǹgbáfọ́ ègún ní darábìnrin yìí láàmú. ó láwọn ètùtù kan tó yẹ káwọn òbí wọn ṣe fún ẹ ńgbà tó wà kékeré wá tí ẹbọ wọn ò rú yànnàyànnà a kò lè gbé yín ti dàfẹ́ ẹ̀yìn tẹ́gùn fi sọ. ẹ ń gbà tẹ́ ti wá dẹ́sẹ̀ wọ mi ọ̀rọ̀ ti gbọ́ nǹkan kékeré kan ló kù tẹ́ ṣe fún mi. ẹ kàn bá ń ẹ̀jẹ̀ rẹ̀ wá òun ni ó gbé ẹbọ kàǹkàdí kagúnláyà bó bá ti ṣe yí ọ̀rọ̀ yín bá gbọ́ gbogbo ẹ̀ bá tù ọ bá bà ọ bá ṣẹ́. bàbá ẹ jẹ́ ẹ̀kan tí mo mọ̀ ìyá kan náà bàbá kan náà ah, ó ti jọ́ lóun pé ó ti kú. ṣàǹgbá fọ́ kèrègbè tó fò tó dọ́nà odò mọ́ nǹkan ṣe. Mm-hmm ọbẹjú ọbẹ fún kókó dá sí. ọgbọ́n òdìgí bá a bá rí ẹ̀jẹ̀ rẹ̀ kò sí nǹkan kan tí mo lè dáwọ́lé. bàbá ẹ bá mi wò ó bó ṣe yóò dá Bíọ́lá Bíọ́lá Bíọ́lá pàṣẹ bẹyẹ Bíọ́lá Bíọ́lá múlẹ̀ ní kejì ìgbọ̀wọ̀ pa mí. alàgbà ìyẹn ni kẹ́ ẹ bá wa ṣàlàyé dáadáa kó fẹ́ rojú díẹ̀. ohun tí mi sọ ní ìwé ìdí ni pé ẹni láti gba àwòrán àti àdúrà àwẹ̀ fún ọjọ́ méje pẹ̀lú àdúrà nígbà táwọn ọkọ wọn yìí ni mo lọ́wọ́ àwọn ọlọ́dẹ̀ jù. àwọn àwọn ẹ̀m ti bí ká gbàwẹ̀ ká lè gbàdúrà ni alàpà á ṣe á ṣe. ẹranko ò Yeah? wow. That's the new! Michael, why not you? Darling. Darling. America only. Yes, I want to be honey for you. Hey, darling, don't tell me you forgot it. Be ń yan away from wa ẹ ẹ ẹ náà àbí wò dálé sí o èmi àti ẹ mọ̀ pé ọkàn ẹni nígbàgbọ́ ẹni ẹ mọ rọ́bà ṣe bí torí ọmọ ọ̀dọ́ la ṣe fẹ́ gbàwẹ̀ àtàdúrà èmi àti ẹ̀dẹ̀ tíjọ decide àtijọ́ àgírí pé àgbọ́mọ ọ̀dọ́ mú sóko nílùú pé à ń gbàwẹ̀ à ń ṣe kíní kan no now there's no need. darling are you sure. i'm very sure na gbàtà àgbọ́mọ ọ̀dọ́ mọ́. There's no point. Jókòó jàre jẹ́ àṣàyè. Jẹ́ ti ẹ̀rọ yìí. I want to be honey for you. Ká rọṣẹ. Jẹ́ ẹ̀rọ yìí náà. Mama ah this thing ṣọwọ́ bó ṣe ń dùn yàn. Mm, ṣé dùn? This sweet. What does one ṣe dùn àbí? I know even you are even sweeter than this. Àgbà ẹ̀rọ àìgbọ̀rọ̀ my mí I'm already getting jẹ́ ká ìgbọ̀rọ̀ kúkú bá wa lọ́la jọ. ọ̀rọ̀ yìí ti bàjẹ́ ọ̀rọ̀ yìí ti wá dàbí ọ̀rọ̀ òkú tó kú sí gbòòrò babaláwo dẹ́ rí wọn gbọ́dọ̀ rùkú àpènà gbọ́dọ̀ sọfin bẹ́ẹ̀ òkú tó kú sí gbòòrò gbọ́dọ̀ gbénú gbẹ́rà bíi tì ẹ wo èmi ò ní lè fọwọ́ kan òkú tó bá yàtọ̀ palẹ̀ nkẹ́ mọ́. ẹ̀mí ló yẹ kí lọ́ọ́ kú Emma. Emma. Emma.